You coming? ẹ káalẹ́ sà ẹ káalẹ́ mà ẹ tún káalẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa jákèjádò àgbáńlá yìí. ọmọ ojúmọ́ kan àṣà kan rèé ojúmọ́ kan èdè kan ojúmọ́ kan tó jẹ́ pé mo ti vitamin àṣà kan ni <laughs> people's opinion ètò yẹn gángan rèé tá a ti ń retí lọ́wọ́ alálẹ́ people's opinion fáfàní àtọ́jọ́ pé wọ́n ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí people's opinion kí ni nǹkan tá a ṣe ń bẹ̀ kí ni nǹkan tá a máa ń yiri wò ń bẹ̀ kí ni nǹkan tá a máa ń gbéyẹ̀wò ń bẹ̀. kò sí nǹkan tá a máa ń gbéyẹ̀wò lórí people's opinion náà kọjá wípé gbogbo àwọn ètò wa tá a ti ṣe sẹ́yìn látàárọ̀ kí ni tẹ́ rí sí i. ní abala people's opinion àwọn èèyàn máa ń send voice notes èrò ọkàn wọn lórí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń lọ nípa ìṣẹ̀lẹ̀ ikú Mohbad oníkálukú àwa fi voice note wọ́n máa fi ránṣẹ́ sí wa tó bá ti fi ránṣẹ́ ìyẹn la máa wá bá wọn play ní abala ètò yìí eléyìí tá a pè ní people's opinion people's opinion òun ni ètò tá a máa ń ṣe kẹ́yìn lórí rédíò wa lójoojúmọ́ òun ni ètò tó jẹ́ pé òun la máa ń yiri wò kẹ́yìn lábala gbogbo àwọn ètò wa gbogbo lójúmọ́ ẹ ṣé gan ni nítorí pé ẹ ń darapọ̀ mọ́ wa ẹ ṣé gan ni nítorí pé ẹ fi wá sọ́kàn ẹ ṣé gan ni nítorí pé justice for Mohbad is justice for all òun nìkan tí gbogbo wa ń bá káàkiri ẹ ṣé gan ni ojú òní tì yín. ẹ wá jẹ́ ká ṣe báyìí ká bàbá àgbára wa lásìkò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látàpá bí. Alhaji Quadri Hasan ẹ kalẹ o mo kí ẹ̀yin àti àwọn colleagues yín ibùkún road lórúkọ mi láti Germany ẹjọ um, ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ yín o ẹ kò tí ì pẹ́ tí mo dé láti ibi iṣẹ́ tí mo wo program ti Alhaji Oríyọmí Ansat tó ń ṣe pé àwọn ti sign out nípa justice for Mohbad ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ Alhaji Oríyọmí Hamzat pé a ti gbọ́kànlé wọn o a ti gbọ́kànlé wọn pé àwọn ló máa bá wa ja ìjà yìí ká lè rí ikú tó pa Mohbad àmọ̀pẹ́ yìí ń gbìyànjú ṣùgbọ́n ẹ̀ sí ní Nàìjíríà Alhaji Oríyọmí Hamzat wà Nàìjíríà wọ́n dẹ̀ mọ̀ ọ́ ẹsẹ̀ àwọn nàìjíríà tò wọ́n ti fún wa ní hope pé a máa rí ikú tó pa Mohbad àti láti mọ bóyá Liam ọmọ Mohbad ni ṣùgbọ́n ilé ìtàn làwọn sign out yìí ó dàbí pé wọ́n mú dágà tán fi gbé wa eh, gé wa ní ọkàn ni o ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n kọ́ má back out o tọ́ má lè gbọ́ voice mi yìí wọ́n á rí pé ṣe lohùn mi gbọ̀n torí màá tí mo tí mò ń wo program omi bọ́ lójú mi pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ jẹ́ bá wa bẹ̀ kọ́ má back out kọ́ má sign out anything tó ń rí tó bá àwọn ọlọ́kọ̀jà wa náà ti rí gbogbo ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tá a lè ṣe sí i ẹ jẹ́ kán mọ̀ yìí pé àwọn ọ̀dọ́ ìlú ló wá bá wọn tán bẹ̀ wọ́n kán bá wa fi kán bá wa wá ikú tó pa Mohbad kán wo tàwọn ọ̀dọ́ yìí kán dẹ̀ wo tàwa àbíyamọ tá à ń rí lè wá ikú tó pa ọmọ yẹn kọ́ má wo tàwọn ẹbí Mohbad kọ́ má wo ti ìyá àbí ti bàbẹ́ àbí àwọn tó sọ̀rọ̀ lóòótọ́ la pé Mohbad ti kú bàbá tiẹ̀ mọ ikú tó pa kò lè padà wá sáyé mú ṣùgbọ́n a fẹ́ mọ̀ láti fi dáàbò eh, bo àwọn ọ̀dọ́ tó wá tó wá sunkún bá wọn àmọye eh, àmọye Mohbad tán ti pa tá a mọ̀ tábàdẹ mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń sìn yìí àmọye Mohbad tán ṣì máa pa ẹjọ́ bá wa bẹ Alhaji Quadri Hasan. Oríyọmí Oríyọmí. um, alhaji hasan Oriyomi, pé kànjọ kọ́ máa sign out èyí tẹ àwọn tí tó sign contract pẹ̀lú baba mohbad ó dàbí ẹni tó take opportunity ni àwọn tó mọ nǹkan sí baba mohbad ń go through wọ́n mọ̀ ìpele àsìkò yẹn kò sí nǹkan tán wa ní kí baba mohbad ṣe wọ́n máa ṣe torí wọ́n fẹ́ mọ ikú tó pọ̀ mọ́ wọn wọ́n kàn take advantages má nìyẹn ni. okay àwọn tó dẹ̀ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ó kùn ó kọ́ lọ́wọ́ àfi táwọn náà bá lọ́mọ láyé. ẹ jọ kán bá ẹ bá wa bẹ aláàjì oríyọmí azan kán jọ kán jọ gbogbo nǹkan tán bá rí kán ṣe bí àwọn kán ṣe bí pàwọn ò rí nǹkan tó pa Mohbad làwa ń wá àti láti mọ̀ bóyá Liam Mohbad gangan ló bóyá tá bá mọ bóyá Mohbad ló bí Liam or not bóyá a lè rí kankan dìmú láti ibẹ̀ torí a gbọ́ pé wọ́n jà lórí passport àbí kò ṣe passport ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá wa bẹ̀ wọ́n kọ́ má sign out. Okay irọ́ kan tí wọ́n òun náà ti fi sí orí voice note yẹn. ṣé mo sọ fún pé lára gbogbo àwọn ètò tí a bá ti ń ṣe àtìlẹ́ta ti ṣe kọjá àti lè ta ṣe ṣe máa ṣe oníkálukú ló ní angle tàbí kí n sọ pé ojú tí wọ́n fi wo irúfẹ́ ọ̀rọ̀ náà bí ó bá ṣe rí ìdí nìyẹn tó fi jẹ́ pé tí wọ́n bá ti wá sọ èrò ọkàn wọn síta a máa dùn ẹlòmíì pé a tó bá dẹ̀ ní àǹfààní àti lè fi ọ̀rọ̀ èrò ọkàn wọn ránṣẹ́ ni inú òun ò bá dẹ̀ dùn gan o bí a bá ti rí àwọn èrò ọkàn yín gbà bẹ́ẹ̀ ojú ẹsẹ̀ la máa bá yín plẹ̀ sórí atẹ́gùn ìjọba máa gbọ́ gbogbo àgbáyé sì máa gbọ́ ẹ jẹ́ ká tó tẹ̀wájú káwọn nǹkan tó wà níbí. aláàjì kọ́dù ramsar ẹ káàárọ̀ o ẹ dẹ̀ kó gbúmọ́ o ẹ kú iṣẹ́ o àárọ̀wọ́ yín ní gbogbo ìgbà o ẹ ní tí o ẹ ní tẹ́ o lágbára ọlọ́run ẹ ṣiṣẹ́ ẹ dé béèrè o lágbára ọlọ́run ẹ fi rán ọmọ nílùú òyìnbó ẹ fi kọ́lé ẹ fi ṣó gbogbo táwọn ẹlẹgbẹ́ yín ṣe o ẹ ṣe ẹ kú gbogbo gbà wá lórí ọ̀rọ̀ Mohbad o gbogbo program yín tí mo wò nínú mo fẹ́ dá sí mo fẹ́ sáré kọrin kékeré kan. <laughs> yéèkìtì. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtì èlé lórí ọ̀rọ̀ àwọn Sam Larry àti Naira Marley ibẹ̀ ni mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ kì í ṣe bí wọn ṣèbí inú wọn dùn pé wọ́n ti mọ̀ táwọn Mohbad ó ṣe ó ṣe Sam Larry ó dẹ̀ ṣe Naira Marley ẹbí mi pé kí nìdí nígbà tí ọ̀rọ̀ ìdí tó fi ṣe Naira Marley ni pé nígbà tó lọ sáyìn lọ́dọ̀ ẹ̀ tọmọ tọmọ tọmọ wákú tí tí Mohbad wá kúrò ní ọ̀dọ̀ ẹ̀ tògo Mohbad tó tó wá bú lọ gògó tiẹ̀ lọ ṣé kò ṣẹ́ báyẹn ó ṣe ẹ̀ orin Sam Larry mélòó lẹ̀ ń gbọ́ ó ti mọ̀ pé orin Mohbad ti ń borí orin hù ok eléyìí kejì náà ṣé Sam Larry náà ló ń jẹ́ ní tiẹ̀ òun náà ṣe Mohbad ẹ mọ̀ tó jọ wà láàrin Sam Larry àti Wùmí ni ṣèbí ọ̀rọ̀ kan nǹkan kan lẹ́wà tí tí tí Sam Larry tó fi ń lọ tó fi ń lọ Mohbad káàkiri ilé tó fi ń lọ ọ̀nà káàkiri àdúgbò kì í ṣe nǹkan kan ní òun ni mo ṣe ń fọpọ́ sẹ̀wọ̀n ṣe ìgbà tó wọ́n ẹ̀ ti pa ọ̀tá wọn báyìí ṣé kò yẹ kínú wọn dùn tó bá wù wọ́n kọ́ máa wẹ̀ kọ́ máa wẹ̀ káàkiri kọ́ máa dọ kọ́ máa da bíà lórí káàkiri kọ́ máa da wáìnì lórí káàkiri gbogbo bó ṣì ń sán ọ̀tá fàsókè yìí dó borí ni bọ́tà yóò lè mú wọn tọ̀wọ́ mú wọn. àwọn ọlọ́pàá mo ti sọ nínú voice note mi kan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ayébọ̀bọ́ pé gbogbo ìgbà ló ń sọ̀rọ̀ ẹ mọ́ra rò ó tún sọ lèmi mo dẹ̀ ti sọ gan nínú voice note mi kan pé tó bá jẹ́ pé ọmọ ọmọ olówó lọ̀rọ̀ ń tẹ̀lẹ̀ sí. Si pé gbogbo gbogbo àmì àgbáyé ló máa dìde gbogbo àmì àgbáyé náà máa kó lọbẹ̀ gbogbo ọlọ́pàá àgbáyé náà máa kó lọbẹ̀ ṣùgbọ́n ìgbà tó ti sọmọ tó tó ti sọmọ tálíkà ló ló ṣẹlẹ̀ sí kọ́ bàbá Mohbad bẹ̀ tálíkà láyé níbẹ̀ sí kì í ṣe tálíkà lọ́dọ̀ Ọlọ́run kì í ṣe tálíkà lọ́dọ̀ Ọlọ́run kátẹ̀ tó kátẹ̀ tó sọ pé ìgbà tí bàbá Mohbad tó fi ń wo gbogbo wa tó fi ń wò ó lẹ́yìn ẹ̀ kì í ṣe tálíkà mọ́ kì í ṣe tálíkà mọ́ tó ẹ fàwọn ọlọ́pàá yẹn sílẹ̀ ẹ ẹ ọ̀gbẹ́lẹ̀ yàwọ́ ó sú eléyìí àtàtẹ̀ àti tàtẹ̀ lágbófinró ni àlágbófinró àníjọba oníkálukú kúta ń hùwà tó wù ú ni ṣé a lè níjọba ṣé ṣé Sanwó-Olú á sọ pé òun gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ báyìí àbí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kò dé kò dọ̀dọ̀ Tinubu ṣé tó bá jẹ́ pé ọmọ ìkan lára wọn ló ṣẹlẹ̀ sí. Si? wọn ní mọ̀ gbèsè tán máa gbé ẹ fi gbogbo wọn lẹ̀ lórí ọ̀rọ̀ ìyá ẹ̀fábọ̀dù náà mo tún ní kí n dá sí wọ́n ní kíní kan ẹ̀ṣẹ́ òkè déédéé ṣẹ́ ìkọ̀kan ló mẹ́ṣẹ́ṣẹ́ tí ìyá ẹ̀fábọ̀dù tí ò bá gbọ́ ọ̀rọ̀ látẹnu Ìyábọ̀ Òjó ìyá yẹn ò ní sọ nǹkan tó sọ yìí mo fẹ́ kẹ́ di àárín yẹn mú òótọ́ ọ̀rọ̀ nìyá ń sọ abiyamọ gidi nìyá ẹ jẹ́ ká pé kúdùn fún un tí ọ̀rọ̀ yẹn kàn lè jáde lẹ́nu ẹ̀ jẹ́ ká gbé kúdò fún ọ̀rọ̀ ti Ìyábọ̀ Òjó náà àti òun eléèkejì ẹ̀ tẹni wọ́n jọ ń takora wọn ẹ bá má dá wọn lóhùn wọ́n má fi wọ́n má fọ̀rọ̀ ń ṣe eré orí ìtàgé mà ni eré orí ìtàgé náà sọ̀rọ̀ ìdá ṣùgbọ́n ẹnìkan tí mo mọ̀ tó ń jà jùlọ láyé táwọn pípù yìí tó bá ń lowó agbára lórí ọ̀rọ̀ yìí tó bá lọ lọ lọ wà jùlọ lórí ọ̀rọ̀ yìí kọ́ mọ̀ pé ẹnìkan bẹ lókè tó ju gbogbo wa lọ ogo olúwa ó wò wá ọlọ́run òun lọ́ba tó ń jà jùlọ kò sá jùlọ níbì kankan tọ́lọ́run bá rẹ́dì láti fà jùlọ ẹ̀wọ̀n oníkálukú kú wọn àwọn gan wọn á sá kàbàkàbà wọn á sáré wọn á sá kàbàkàbà ni so lórí lórí ọ̀rọ̀ ọ̀hún. Eh, eh, eh, onírẹ́díò tọ́lọ́ tọ́lọ́ ti ṣá áfíríkà rẹ́díò náà ló ń dá áfíríkà tv tọ́lọ́ lọ ṣe ìwé pẹ̀lú bàbá Mohbad ara ìránṣẹ́ àwọn Wùmí nìyẹn ara ara àwọn ìránṣẹ́ Wùmí nìyẹn bàbá Mohbad ó tẹ̀ nífura ní ó fẹ́ kọ́wọ́ ó fẹ́ kọ́wọ́ bàbá Wùmí títọ̀lọ̀ kó má lè sọ̀rọ̀ mọ́ kó má lè sọ anything mọ́ ṣùgbọ́n ọlọ́run ti gbàgbára lọ́wọ́ ẹ̀ ẹ jọ̀ọ́ aláàjì amọ̀pẹ́ yìí pẹ̀lú bọ́dà yín oríyọmí ẹ̀jọ̀ máa ẹ̀jọ̀ máa ń jẹ̀kanra yín ẹ̀jọ̀ ẹ bá wa bẹ̀ wọ́n amọ̀pẹ́ abiyamọ mọ̀gá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni yín abiyamọ mọ̀gá gbọ̀rọ̀gbọ̀rọ̀ náà ni oríyọmí ẹ̀jọ̀ ẹ bá wa bẹ̀ wọ́n ẹ bá wa bẹ̀ wọ́n tọ́lọ́ ni kán rò mọ́ bàbá Mohbad lára tọ́lọ́ ni kán rò mọ́ lára kán má jáwọ́ nínú ọ̀rọ̀ yìí ẹ bá wa bẹ̀ wọ́n ẹ bá wa bẹ̀ wọ́n kọ́ máa ro ti ti mẹ́sẹ̀gì kan ní Africa TV kan ló sẹ̀ǹdì sí bàbá Mohbad ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n orí ìkúnlẹ̀ ni mo wà mí fi tàn yín o tó bá jẹ́ pé fídíò ni mo ṣe báyìí ẹ máa rí mi o mo tẹ̀ bá fún yín bí mo ṣe bá yín sọ̀rọ̀ yín ni ẹ bá wa bẹ̀ wọ́n o torí tán bá tún kún yín lọ́wọ́ náà tán bá tún kún yín lọ́wọ́ ọ̀rọ̀ yìí náà á á á tún rìn débì kan ẹ gbàyànjú ẹ gbàyànjú lọ́mọkùnrin abiyamọ gidi nìyí ẹ ṣe gan ni ẹ dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ayé bọ̀bọ́ àti kejì ẹ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ń abẹ níko lórí ọ̀rọ̀ yìí wọ́n ń abẹ gidi níko ọlọ́àtúbọ̀ máa túlẹ̀ àtọ̀nà gbogbo yín ṣe ẹ ní ràrìnrà ẹ ní kú làbọ̀ ọjọ́ lágbára ọlọ́run gbogbo yín ẹ ní sọnù mọ́ òbí yín lójú ẹ ní sọnù mọ́ òbí yín lójú ẹ bá òbí yín kalẹ̀ òbí yín náà bá yín dalẹ̀ náà lágbára Ọlọ́run iléeṣẹ́ yín ò ní gbóná o lágbára Ọlọ́run aláàjì kọ́ọ̀dì amsat ẹ kúkú òjijì o lágbára Ọlọ́run ayé ò ní dàpọ̀ ẹ̀mí yín lójijì ẹ ṣé o mo dúpẹ́ o ẹ bá mi tún gbọ̀rọ̀ mi sórí afẹ́fẹ́ o ẹ ṣé ìyá Èkìtì ìyá Èkìtì mo lérò pé ẹ ti gbọ́ nǹkan tí ìyá èkìtì sọ. bí ó ṣe rí lọ́kàn ti ìyá èkìtì òun ni wọ́n ṣe sọ yẹn. ṣé mo máa ń sọ fún pé ìlú gangan òun ni gbogbo nǹkan tó wà nílẹ̀ pátápátá yìí bí ìlú kò yàtọ̀ sí ìlú gangan o. báwo ni ìlú gangan ṣe máa ń rí òun náà ni pé tó bá kọjú sẹ́nìkan á dẹ̀ kọ ẹ̀yìn sí ẹlòmíì oníkálukú a wá wò ó gẹ́gẹ́ bí ojú tí ayé bá fi kọ nǹkan sí ojú yẹn lọ́mọ máa fi sọ̀rọ̀ ẹ jẹ́ ká tó tẹ̀síwájú ká tó lọ gbọ́ ilé yìí. hello alhaji ẹ̀ka alẹ́ lọ́hùn yẹn o báwo ni o ṣé àlàáfíà lẹ wà ẹ ṣeun ẹ ètò aṣọ àlèmọ ẹ̀ṣẹ̀ gbọ́n ètò tẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni so ti tí broda kan ń sọ̀rọ̀ nípa justice for Mohbad pé a lè rí òtítọ́ uh, òtítọ́ ọ̀rọ̀ ni uh, broda yẹn sọ o Ọlọ́run ọba nìkan òun nìkan ló lè jẹ́ ká rí òtítọ́ nínú ọ̀rọ̀ yìí tá a bá fi dúdà ti àwọn ọlọ́pàá wa èyí tẹ máa ń sọ pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn wọ́n máa gbìyànjú ká ní sùúrù àti ní sùúrù tó torí nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí ó le ó dágbára àwọn ọlọ́pàá wọ́n tẹ̀ ti gbàbẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti gba bribe tó àbá gba bribe ni báwo ni ẹni tó ṣẹ̀ àwọn tó yín ìgbà tí Mohbad kú àwọn tó wà nínú ilé yẹn gbogbo wọn ló jẹ́ kí wọ́n kó mo sì tún tún sọ mo sì tún sọ mo sì tún tẹni mọ́ wọ́n mọ nǹkan tó jẹ́ kí wọ́n ṣe ṣùgbọ́n wọn ò ṣe ni gbogbo wọn ló jẹ́ kán kó ẹ sọ pé bọ̀dáyé bọ̀bọ̀ wọ́n sọ pé tìtorí pé Wùnmí ó ń tọ́jú ọmọ lọ́wọ́ ó ń breastfeed ni that's a buloni mẹ́ nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ní Amẹ́ríkà tá a wà yìí ẹni tó ń lóyún gangan gangan gangan tó ṣe àṣemáṣe E, èèyàn mi ni tí ó súnmọ́ mi gangan kò kì í ṣe pé wọ́n sọ fún mi dẹ̀nsẹ̀ ó lóyún wọ́n arrest ẹ̀ ó bímọ sí jail ìgbà tó bímọ tán wọ́n fún ní òfin pé ṣé o fẹ́ máa tọ́jú ọmọ ẹ̀ ń bẹ̀ ni àbí o fẹ́ jẹ́ kí èèyàn kan gbé lọ sílé kó wá ní schedule fún kó wá máa bẹ̀rẹ̀ no kó wá máa gbé wá bẹ́ẹ̀ kó wá máa breastfeed ẹ̀ wá máa breastfeed ọmọ ẹ̀ ní ní ẹ̀gbà ọgbà ẹ̀wọ̀n tó wà kí ló tún wọ́n ṣe bẹ́ẹ̀ fún Wùnmí

ó jẹ́ kí wọ́n àrẹ́sì Wùnmí ni Alhaji ó jẹ́ kí wọ́n àrẹ́sì Wùnmí tó kọ́ àrẹ́sì mọ́lẹ̀ kọ́ àrẹ́sì gbogbo àti ẹni tó gbé yọ̀ sí àyà àyà Mohbad àti ìgbà tí wọ́n gbé lọ tó fi gbé lọ hospital gbogbo àwọn tó wà nínú mọ́tò yẹn even though eh, eh, driver gangan ó jẹ́ kọ́ àrẹ́sì driver yẹn ni torí driver yẹn tí wọn bá lè sọ nǹkan tó tó ń ṣẹlẹ̀ driver yẹn á sọ nǹkan tí wọ́n jọ ń eh, tí ọkọ àtìyàwó Wùnmí àti Mohbad tí wọ́n jọ ń fà á sọ àti pé prime boy tí wọ́n mú tí wọ́n ti mọ̀lé láti jọ yìí mi rò pé orí àwọn ọlọ́pàá yẹn pé ṣá ṣé prime boy tẹ́ pé wọ́n jọ lọ dúró pé wọ́n tẹ̀ jọ lọ sí patí yẹn tọ́jọ ọjà oúnjẹ kan ti gbé mọ́tò tí wọ́n ní pé ah Mohbad ó fẹ́ gba prime boy ní ní ẹ̀ṣẹ́ prime boy wá yẹ ó wá fọwọ́ gbá mọ́tò yẹn ó jẹ́ kí ẹ̀jẹ̀ kó ti máa rush dànù nígbà tó fọwọ́ gbá mọ́tò yẹn tí wọ́n sọ pé fọwọ́ gbá mọ́tò òun náà lè lọ ṣe ṣóò yẹn o ó ṣe ṣóò yẹn tán right ó ṣe ṣó yẹn tán aláàjì ẹ̀jẹ̀ ò dá ń bẹ̀ yẹn o ìgbà tó tún ń gbé lọ sínú ilé ẹ̀jẹ̀ ò sí nínú mọ́tò yẹn o àwọn tó ní pé ó fọwọ́ bẹ́ ṣé ṣé àlàyé àlàyé ọ̀rọ̀ mi yé yín nísìn ṣé ń gbọ́rọ̀ mi torí in fact ọlọ́run tí ọba yóò bá da ẹjọ́ yìí ọba ọ̀run á da nínú àwẹ̀ òun náà ni mo ti wà látijọ́ yìí mò ń gbọ́ àwẹ̀ gidigidi gan ni mo dẹ̀ ń gbàdúrà bó ṣe ń ta mí lára torí abiyamọ náà ni èmi náà jẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ lọ wọ́n jọ lọ sí ṣòó yẹn wọ́n jọ jà ok fine wọ́n jọ jà ọ̀rẹ́ àtọ̀rẹ́ náà jọ jà ṣùgbọ́n wọ́n ní wọ́n fọwọ́ ya mọ́tò wọ́n fọwọ́ ya glass ok ṣé wọ́n lọ ṣé wọ́n ọlọ́pàá lọ gbé mọ́tò yẹn ó jẹ́ kí wọ́n gbé mọ́tò yẹn gan pàápàá kí wọ́n wo inú ẹ̀ kó wo pé ó ń jẹ́jẹ́ o ṣé Mohbad ṣó ẹ ṣé ẹ̀jẹ̀ yọ lára ẹ̀ títí tó fi lọ ṣe ṣó torí ó ṣe ṣó yẹn lọ́jọ́ yẹn náà ìgbà tó tún délé prime boy tí wọ́n mú kò bá wọn lọ́lé o kò bá wọn lọ o ọmọ yẹn wá ń jẹyà prime boy ò sí nígbà tí wọ́n ti Mohbad kú o prime boy ò sí nígbà tí wọ́n gbé Mohbad lọ sí hospital o prime boy ò sí nígbà tí wọ́n gbé Yọ̀lé sí ẹni àyà o gbogbo ẹni tó gbé Yọ̀lé láyà àti Wùnmí àti àdúrà àti gbogbo àwọn tí wọ́n drive lọ lọ sí hospital gbogbo wọn ló jẹ́ kó ti kó nísìn ẹ wá ń sọ̀rọ̀ naira marley wọ́n ń sọ̀rọ̀ naira marley pé bullying nìkan náà fi nínú ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ naira marley lè kúrò ní ní nílùú kó rán wọn tiẹ̀ pé kí wọ́n lọ pa inú kí wùmí dẹ̀ wọ́n sí wùmí wùmí wùmí ó gbọ́dọ̀ sọ ẹni tó pa mohbad tó bá dẹ̀ sọ pa ẹ tó bá sọ ẹni tó pa mohbad kí bàbá mohbad kó ro kí wọ́n fi ẹjọ́ yìí sílẹ̀ kó fi sílẹ̀ fún ọlọ́run ọba kí wọ́n dẹ̀ ro kí wọ́n fi nǹkan táwọn ọlọ́pàá ń ṣe ní nàìjíríà kí wọ́n fi sílẹ̀ fáwọn ọlọ́pàá kí wọ́n fi sílẹ̀ kí wọ́n má ṣe nǹkan kan mọ́ nínú tọ́mọdé ní ẹjọ́ tọ́mọdéjọ́ rú wọ́n da ti wọn rú ni ọlọ́run ọba tó wà lókè adákẹ́dájọ́ kò ní da ti ẹ̀ rú gbogbo àwọn tó bá ṣẹ̀ gbogbo àwọn tó bá mọ̀ nípa ẹjọ́ mohbad tí wọ́n dì mọ́lẹ̀ gbogbo wọn lọ́lọ́run máa dá gbogbo wọn lọ́lọ́run máa dá gbogbo wọn lọ́lọ́run máa dá you know what kí bàbá mohbad kó lọ ṣe nǹkan tó ní pé kó má ṣe eh, eh, nǹkan tó ní pé kó ṣe torí ọlọ́run ló dá ewé àti egbò náà kó lọ rú ọmọ ẹ̀ kó rú ọmọ ẹ̀ tí ó bá jẹ́ mi ni o màá rú ọmọ mi ni o màá rò màá rò kú yẹn ni you know ẹ bá mi gbé ọ̀rọ̀ yìí ẹ jọ tó rọ lọ́hùn gbogbo wọn gbogbo wọn eh, voice note tí mo ti ń ṣe ẹ bá mi gbé tèmi yìí ẹ bá mi gbé síta mò ń bẹ̀ ni mò ń bẹ̀ ẹ bá mi gbé síta kí wọ́n rọ́ mohbad tó bá dẹ̀ ro ọlọ́run ọba àti gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ hmm. oníkálukú ń gbàdúrà lórí ọ̀rọ̀ yẹn ìyá mohbad kò sí ibi tí mo ti gbiri tó jáde tó dọ́pẹ́ à ah, ẹni tó bá gba mohbad o ẹni tó bá pa ọmọ mi o ẹni tó bá pa ọmọ mi kìnnìkan báyìí ló máa ṣe o kò ṣe pé kò ṣe nǹkan kan arábíàmọ̀ ọ̀tá kò sí nǹkan tó ta lára kò sí nǹkan tó ta lára torí pé kò ní bọ́ǹdì hmm. ẹnu pẹ̀lú ọmọ yẹn kò ní kò sí nǹkan tó ta lára you know what ẹ ṣá ẹ ṣá bá wa máa gbàdúrà àdúrà ni àjọ máa gbàdúrà yẹn ni ọlọ́run á ṣe bye. Ah, nǹkan tí mo rí níbi ọ̀rọ̀ yìí ni pé <laughs> ó ń ta àwọn èèyàn lára inú dẹ̀ ń bí wọn gidi gan oníkálukú ń pariwo pé kí ìjọba fún wa ní justice lórí ọ̀rọ̀ Mohbad lóòótọ́ àwa ò nàka tàbí dárúkọ pẹ́nìkan báyìí ló pa á ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá pa á a fẹ́ kí àṣírí rẹ̀ ó bò kíjọba bá wa mú kán bá wa tú láṣìírí kí ni ìdí abájọ tá a ṣe ń fẹ́ justice fún Mohbad òun náà ni pé àwọn ọ̀dọ́ tí ó ṣẹ́kù tó ń bọ̀ lẹ́yìn kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kó má bàa ṣẹlẹ̀ sí wọn mọ́ ṣe mọ̀ pé Nàìjíríà àwọn ọ̀dọ́ ni wọ́n pè ní ògo ọjọ́ ọ̀la justice for Mohbad ẹ̀já tó wọn tó wà mí. hello QH radio ẹ̀ka àsán ẹ̀ka alẹ́ ẹ̀ka ọ̀rọ̀ o káàárọ̀ o orúkọ mi ni tọ́yìnà mò ń pè láti ìlú Canada gbogbo bẹ ṣe ń sọ bẹ ṣe ń lọ bẹ ṣe ń bọ̀ gbogbo ẹ̀ náà là ń gbọ́ mi ò kí ń láì kí máa dá sí i but lọ́rọ̀ yìí náà hmm, ó ga o sẹ́rí asiniwáyé lẹ́lòmíì olórí burúkú asiniwáyé ni òbí mi fún àwọn òbí ọmọ tó tó tó kú ẹ dákun o ṣebí obìnrin míì ló ń tọ́jú ọmọ tiẹ̀ tó ń fọmọ tiẹ̀ pamọ́ ìyá Mohbad ah ó ga o ó dùn mí fún yín sẹ́rí ten years àná sí mọ́mì ah ó yẹ kójú máa tì yín ni ó yẹ kójú máa tì yín ni ẹ̀ ń ṣàbíamọ ìkà ènìyàn lẹ ẹ fẹ́ lọ́mọ yẹn nígbà tó wà láyé ó tún kú tán ojú òtì yín ẹ tún ń tẹ̀lé àwọn ọ̀tá Mohbad ẹ tún ń tẹ̀lé wọn tẹ́ ẹ ń tẹ̀lé wọn kiri ṣé àtijẹ àti mu yìí náà ni ah! inú mi dẹ̀ bàjẹ́ fún yín ni mi ò ń ṣọmọ Yorùbá o ṣùgbọ́n ó yẹ kójú máa tì ni pé in fact nǹkan tẹ́ ẹ̀ lè ṣe gẹ́gẹ́ bí òbí nígbà tó wà láyé ẹ̀ tún lè ṣe nígbà tó tún kú ṣé wọ́n promise yín ni kí ló náà wọ́n máa fún yín ṣe wọ́n ní pàṣọ tó fi lu ìyálé ń bẹ lórí agba fún ìyàwó àbí wọ́n dúró dè yín wọ́n máa bá yín débẹ̀ sẹ́rí eléyìí tó tọ́ yín wọ́n sì máa di punishment tẹ̀yìn máa jẹ wọ́n sì máa dì í wọ́n sì máa wọ́n sì máa punish yín dáadáa ṣé ẹ rò pé ẹjọ́ ládéhùn ni wọ́n sì máa ṣe wọ́n sì máa ṣe kò ń gẹ́ fún yín ẹ wò ara yín máa balẹ̀ wá ni ara yín máa tutù wá ni ṣé rí mẹ́sẹ̀gì tọ́mọ yín sọ tó ní if you can if you kill me you can't kill all my family ah kò bẹ́ẹ̀ ni wí ṣẹ́rẹ́ yìí sára lẹ́yìn tọ́rọ yìí ò lọ́gbọ́n lórí rárá ẹ̀ síbẹ̀ láti protect ọmọ yín ọmọ yín ń ké síta ọmọ yín ni wọ́n ń fìyà jẹ òun ẹ̀yin ò ẹ̀ ẹ̀ mọ ọ̀dọ̀ alágbára kankan tẹ́ ẹ máa lọ ẹ̀ lè protect ọmọ yẹn ó dẹ̀ ké títí títí gbogbo ọjọ́ ayé ẹ̀ títí tó fi tó tó fi kú ẹ̀ ẹ̀ tún ẹ̀ tún lọ káàkiri tẹ́ ẹ̀ lè protect ọmọ yẹn even in death kí ló máa kọ́ sí yín láti sọ eléyìí tí ẹ mọ̀ ó ṣe kò ṣe as a mother you ought to know if you are really that close to your son you supposed to know ó yẹ kẹ́ ẹ mọ a few things tó ṣẹlẹ̀ sí ọmọ yín but báwo la ṣe rí sí o ẹ̀ ń tẹ̀lé wọn káàkiri ni àtẹ̀yìn bàbá Mohbad ẹ dákun o there is a time for everything àbẹ̀wò laṣọ òṣì tẹ̀ ń kó kiri tẹ̀ ń lọ tẹ̀ ń ṣiṣẹ́ wòlíì there is a time for everything ṣé kò yẹ kẹ́ ẹ wá dìde kẹ́ ẹ sọ̀rọ̀ sókè ni wọ́n ní ẹ gbókùn okay fine mi ò dá yín lẹ́bi. mi ò dá yín lẹ́bi o mi ò dá yín lẹ́bi ṣùgbọ́n the few things i'm seeing a fi ń kọ́gbọ́n náà ni àbí a fi ń kọ́gbọ́n náà ni sẹ́rí example tẹ̀yìn fún wa yìí you are starting to give example of things not to do as a parent ẹ ó dùn mí láti sọ bẹ́ẹ̀ but ẹ ṣé ẹ̀yin náà ṣàmọ́ bó ṣe ń lọ títí tọmọ yín fi kú ó lè wá kú tán ẹ à ń gbọ́ QH radio ṣèbí wọ́n ní ẹ tó bá kù kí aṣu fúnra ìdí ní òṣì ẹ̀ ṣe dáná mọ́ ìdí Wùnmí kó ṣu kó fúnra rẹ̀ ṣu ṣé do you not have enough evidence ni pé ó ń dáná orí burúkú ní kitchen tọmọ yín ń take the last breath ṣebí to uh, for, for, for better for worse ni ẹ ń bọ̀ wá dé for worse tí wọ́n wá tó wà ń kitchen tó wá ń dáná ẹjọ́ ta lẹ́ ń dáná fún náà ẹ why can you not show how to come even for obstruction of justice ẹ pé how can you be there gẹ́gẹ́ bí ìyàwó ọkọ ẹ̀ dẹ̀ ń kú ó dẹ̀ lóun mọ̀ ọ́ pa ẹ̀ ò sí bẹ̀ ẹ jọ o oúnjẹ tẹ́ ẹ wá. ẹ wá sè lọ́jọ́ òun tá à jẹ́ ṣé ẹ farabalẹ̀ ṣé ẹ wá jẹ oúnjẹ ọ̀hún ni tọmọ yìí ti kú ni ẹ tálẹ̀ dáná fún ṣé ẹ ń ṣoúnjẹ celebration oúnjẹ kó ti fẹ́ kú ni ẹ. láàárọ̀ ó ṣàlékan nù yín tó pe àwọn tó ń pè tó ní àwọn wọn ti gbé e sí ẹ Wùnmí i'm talking to you you know all these things baba Wùnmí and you know all these things as well kí ló dé tẹ̀ dáná sí ìdí Wùnmí kóun fún rẹ̀ kó máa kà kó ṣu just charge her first of all obstruction of justice àlóhùn ló pa o àmì ó ṣe bákan kò ṣe bákan o ẹ ṣùgbọ́n eléyìí tó mọ̀ ń bẹ̀ ṣáà jáde kó sọ kó sọ kó sọ̀rọ̀ sókè kó jẹ́ kí a gbọ́ let everybody hear about it tell us what you know about it ẹ gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ bẹ́ẹ̀ náà là ń gbọ́ o ẹ ṣèbẹ́yìn náà lẹ ní ẹ abuké ẹrù ẹ mà wọ̀ ẹ olókèlè ń wò ẹ wò àtìsàlẹ̀ ẹ dákun ẹ jẹ́ àwò látìsàlẹ̀ o ẹ jẹ́ àwò látìsàlẹ̀ àwọn tí ń bẹ ń bẹ I know you cannot charge your son right but ẹ mọ̀ ti pé odidi ọmọ. No balo lọ́wọ́ yín ọmọ yẹn ké he knew he was going to die wọ́n lé gẹ́gẹ́ bí bí àwọn kìnìún ṣe ń lé nǹkan tó máa pa jẹ ẹ dẹ̀ wá ń ẹ wá ń gbàṣọ wòlíì ẹ wá pray tẹ̀ ń kọ́ ẹ wo everybody grieves differently nǹkan tí mi ń sọ ni pé when your son was alive he was failed. by the police, by the parents, but most importantly by the parents because tó bá jẹ́ yìí ti jáde síta ni pé ah ẹ gbà o ẹ dákun ẹ bá mi dá sọ́rọ̀ yìí ọmọ yìí ló fẹ́ pa òun ó ní báyìí báyìí báyìí did you no believe ṣé ẹ̀yin ò believe pé ọmọ yín ó ń pass through everything tó tó tó tó ń sọ fún yín ni eh so how can you now ọmọ yín dẹ̀ kú ẹ wá ẹ wá gentle ẹ eh? ẹ wá gbákámú ẹ eh? kí kí kí kí lè wá rí sí gẹ́gẹ́ bí bàbá Mohbad kí lè you rí sọ̀rọ̀ yìí ná because bára yín ṣe balẹ̀ yẹn ó máa ń mi nínú nígbà míì bá pẹ́ a bad example an example what not to do as a parent example yẹn vibe yẹn ni mo kàn ń lára yín ó lè máa ń dùn mí ó máa ń dùn mí fún yín ni but most importantly ó máa ń dùn mí fún ọmọ yín ọmọ bad because he knew he was going to die everybody failed him and right now mi ò rí pé you are doing anything to change that please charge your daughter-in-law for obstruction of justice ẹ jẹ́ láti bẹ̀ yẹn mo bẹ̀rẹ̀ ni is it possible can you do that because run around the the the, the roses tá à ń ṣe yìí ó ti sọ àfẹ́kọ̀rọ̀ ah, Mohbad kò sú wa but also what wa you are being a little too patient a little too ẹ ti lọ farabalẹ̀ jù you know there is a time for everything this time around is not for you to sit down in your house and wait to see what the world is gonna do for you you couldn't get up as a man nígbà tó wà láyé ẹjọ́ can the real parents get up can the real father get up can the real mother Eh, ẹ ẹ ṣàgbàgbé ti mother yẹn náà olórí burúkú lẹ lómi it's okay ẹ eh, àmọ́ sọ̀rọ̀. à ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ẹsẹ̀ o QH radio tí yín ò ní bàjẹ́ o ọ̀gá ayégbàgbẹ̀ àti all the supporters ẹsẹ̀ o tí yín ò ní bàjẹ́ o. ẹ rí i pé voice sister yìí ó dùn mọ́ ni ṣé bí mi tiẹ̀ mọ́ lè pè é anyway i really appreciate yín ṣá adúpẹ́ lọ́wọ́ ẹni tó send the voice note ẹni pé technique tí wọ́n fi sọ̀rọ̀ tiwọn ó tún yàtọ̀ kò jọ orin kò jọ ọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ni pé wọ́n contribute wọ́n dẹ̀ sọ bí ó ṣe wà lọ́kàn wọn. ẹ àṣẹ bẹ́ẹ̀ ká tó tẹ̀wájú ẹ jẹ́ ká tó gbapá bíbáyìí. salamu alaykum alhaji ẹkúṣẹ́ni ẹ̀rọ̀sà aláàjì in the first place baba Mohbad ò parọ́ o tẹ bá ń gbọ́ nígbà tẹ́ ń bá wọn sọ̀rọ̀ àti táwọn kan ń bá wọn sọ̀rọ̀ bàbá the reason being that àwọn kan wọ́n ti ní pé káwọn má ṣe interview pẹ̀lú anybody that's why táwọn ò ṣe fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú anybody Baba Mohbad ò parọ́ aláàjì bàbá Mohbad sọ bẹ́ẹ̀ ìjọ tẹ bá wọn sọ̀rọ̀ lórí fóònù ẹ lọ tún kinní yẹn wò then wọ́n tún sọ ní interview kan pé I don't want to be doing interview torí àwọn ti wà pẹ̀lú àwọn people yìí wọ́n dẹ̀ ní káwọn má ṣe interview pẹ̀lú anybody that is number two number three ìgbà tí àwọn people yìí mú bàbá Mohbad mọ́ra nǹkan tèmi rí ni pé bàbá Mohbad ń wá justice fún ọmọ ẹ̀ baba Mohbad ò dẹ̀ mọ a lot of things baba Mohbad kọ̀ kọwọ́ bọ̀wé pẹ̀lú wọn ni látàrí pé ó ń wá justice fún Mohbad nǹkan tèmi rí tó ṣe bàbá yẹn nìyẹn ṣé wá rí ọ̀rọ̀ tí Jíde Babs sọ ó rí sọ ṣe rí àti lọ́ọ̀yà baba Mohbad àti máàlù yìí àwọn méjèèjì ọ̀tá ni wọ́n wọ́n gbìn sí ọ̀dọ̀ baba Mohbad ni o ẹ lọ gbọ́ nǹkan tí máàlù yìí sọ ó ti wà lẹ́yìn Wùnmí sìn kí Wùnmí hold ọmọ ẹ̀ kí Wùnmí tọ́jú ọmọ ẹ̀ and all that which is unfair and bí bàbá tó pè wọlé ń sìn bí bàbá yẹn ṣe sọ aláàjì ah bíbélì ní ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ bí ẹni tó bá ṣe é dòpin òun ni yóò gbàlà òun ni yóò rí ìgbàlà kí ló dé táwa èèyàn wa burú báyìí I don't really understand because ó ti rí pé bàbá Mohbad ò kàwé bàbá Mohbad ò dẹ̀ mọ nǹkan tó ń lọ so ó ti rí a lot of nǹkan tó ń máa rí jẹ níbẹ̀ ó dẹ̀ ti sweet talk lọ́ọ̀yà yẹn náà which is lọ́ọ̀yà Baba Mohbad ìyẹn ni ọ̀rọ̀ tẹ́ sọ pé lọ́ọ̀yà yẹn gangan ló gbé ìgbésẹ̀ yẹn ló mú àbá yẹn wá pé kí bàbá Mohbad because ọ̀tá yí bàbá Mohbad ká ni bí ọ̀tá ṣe yí Mohbad ká ńgbà tí Mohbad wà láyé and if care is not taken wàhálà ọlọ́mọ àìkí stress kó pa bàbá yìí. ìgbà tí Oríyọmí Hamzat tó drop I said what the hell is going on gbogbo èèyàn nígbàgbọ́ nínú bọ̀bọ́ yìí lóòótọ́ kò kì í ṣe ọlọ́run nínú mánu yìí bó tá a mọ reason tó ṣe drop now see the reason now Alhaji to say it all nínú interview Bukky Jesse ọmọbìnrin woman kan pè wọlé kò ń ṣobìnrin woman yẹn ní ní gbogbo àgbáyé ninety nine point nine percent òun ni especially in London let's let me say in Western world single parents ló pọ̀ jù mélòó ni a rí tó jẹ́ single father tó ń tọ́jú àwọn ọmọ and tabawa bá wá ka gbogbo àwọn single fathers yìí tó ń tọ́jú àwọn ọmọ wọn tí ìyá wọn ò bá kú tó jẹ́ pé ìjà wọ́n separate wọn bàbá lòun ò lè fọmọ́lẹ̀ wọ́n dẹ̀ rí i pé ìyá oníranù nìyá pé kò bìkítà kò ṣe gbogbo ẹ̀ náà lobìnrin fi ń dóko ó lè fẹ́ ní freedom ẹ̀ so many ways ni ọ̀nà tí èèyàn ń gbà fi fọkọ́lẹ̀ bó tá bá wá rí ọkùnrin tó stand tó kọ́ àwọn ọmọ yẹn tó kó wọn tó ń tọ́ wọn ẹ jẹ́ ká gbóṣùbà fún un Is high time fún gbogbo ẹ̀yin ọkùnrin àgbáyé not only Nigerians kó dìde pàápàá all the single fathers kó support Baba Mohbad because being the single fathers wọ́n á appreciate single mothers iṣẹ́ tí à ń ṣe àwa náà dé gbóṣùwọ̀n fún gbogbo single fathers. tó jẹ́ pé àwọn nìkan ló ń tọ́jú àwọn ọmọ yẹn so gbogbo àwa single mothers agbóṣùwọ̀n fún wọn mo rántí ìjọ father's day my children they came to my room and they said happy mother's day mummy i said today is father's day they said they know what they saying pé kí n lọ wọrí platform àwọn nǹkan táwọn kọ pé àwọn lo picture mi àwọn dẹ̀ sọ pé yes This is our mom. We're celebrating her for Father's Day because she's doing both for us. And my first son said, I'm happy to have you as a mom. That you've been there for us, you're doing the two people's job instead of two, uh, one, two people's job. You are the only one that doing it. Mommy, I appreciate you more than anything in this world. And ó ṣẹ̀ṣẹ̀ wá direct ẹ̀ sí all the single parents tó wà lágbàáyé pé àwọn mọ̀ pé ó tough láti dá ọmọ tọ́ fún èèyàn méjì kan gan is very tough but ká má ẹ̀ wá sọ pé èèyàn kan mommy we give all the all the kudos to you for doing the two people's job pé ìwọ ni ìyá àwọn ìwọ náà ni bàbá àwọn so ìwọ ló deserve ìwọ ló deserve kó gba father of the day lẹ́nì and gbogbo ẹ̀yin abiyamọ tẹ jẹ́ single mother lẹ́nì lóòótọ́ àwọn lè má hùwà tó máa múnú yín dùn àwọn dẹ̀ lè hùwà tó máa múnú yín dùn but ẹ má fi àdúrà lẹ̀ fún àwọn nítorí pé ọmọdé máa ṣẹ̀ṣẹ̀ ọmọdé kẹ́ bá a lè jèrè àwọn lọ́jọ́ iwájú. so ijọ́ yẹn omi ẹkún dà lójú mi aláàjì then mo gbójú sókè mo dúpẹ́ fọlọ́run mo dẹ̀ bá gbogbo àgàn tí ó ń wojú ọlọ́run fọmọ kọ́lọ́run bá mi ṣàánú wọn. so nǹkan tọ́mọ mi sọ he goes with mans as well tó jẹ́ single parents ó bá wọn náà wí pé àwọn ló ń ṣèyà àwọn ló ń ṣe bàbá fáwọn ọmọ yẹn so we give kudos to them as well. so kí gbogbo àwọn single fathers kan dìde kó ran bàbá Mohbad lọ́wọ́ àwa obìnrin naa à n support baba Mohbad but káwọn single fathers naa dìde kọrun máa yi lọ́wọ́ because ọlọ́mọ ma kí ronú pa mánu o eléyìí ń fà á tọ̀hún ń fà á o so kí ni justice tana nwa wá fún Mohbad pàápàá because wàhálà ti ń pọ̀ ju salamu hmm. aleykum sir. <sighs> ẹ jọ mm-hmm. ẹyin tẹ́jẹ́ fàǹsì wa ẹ máa forí kíní kan jẹ wa voice call lórí phone bet ọgbọ́n tá a máa dá sí ni pé program wa lọ́la voice note nìkan la fi máa treat torí pé voice note ti pọ̀ adele meet up lálẹ́ láti play gbogbo ẹ̀tàn ẹ jẹ́ ká sọ ìyókù dọ́là gbogbo programs tá a bá máa ṣe lọ́la a máa bèsè lórí voice note tó wà lọ́wọ́ níta máa fi ọ̀la yanjú ni ẹni tí yóò bá gbọ́ lé ni ó máa gbọ́ tó bá dé lọ́la ọ̀rọ̀ pọ̀ ń lè gan o ẹ ṣé gan ni tẹ́ ń gbọ́ wa Quadri Hamzat ọ̀dọ́ ló kọ́ mi ẹ ṣé o. la máa gbọ́ o QH TV la fẹ́ máa wò ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. QH TV la fẹ́ máa wò. QH tẹlifíṣàn dángájíá QH TV la fẹ́ máa wò ògbóúnjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QH TV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá